الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته جرعت في فين wọ́n fẹ́ wá sàlàyé fún wa ní ìsìn nípa aṣẹ́ríkà ìjọdòwòpọ̀ ìjọdasẹ́pọ̀ kí ni tíṣẹ̀rí àsọ nípa rẹ̀ sọ́tọ̀ ni àbí tó bá sì tọ́ àwọn mẹ́jẹ̀mú wo làwọn mẹ́jẹ̀mú tó dé oni wala ba'sa bisharikati bil abdan wọ́n ní ìjọdasẹ́pọ̀ ní iṣẹ́ tó ṣe pé àjọ faraṣe kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kájọdasẹ́pọ̀ níṣẹ́ tó ṣe é pé àjọ fi ara ṣe kó náà náà tó pè ní aṣẹ́ríkẹ́tù bil abdan lájọ daṣẹ́ pọ̀ níṣẹ́ tó ṣe pé àjọ fara ṣe wọ́n ní kò sí tó burú ń ìjọ daṣẹ́ pọ̀ ní iṣẹ́ tó ṣe pé àfaraṣe ni òun náà ni kí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n fẹ́ jọ daṣẹ́ yìí pọ̀ ó yọ̀ǹda fẹ́ni tí wọ́n jọ daṣẹ́ pọ̀ wípé kọ́mọ bá sẹ̀sùn tọ́wọ́ bá ti ríṣẹ́ máa bá a mí náà bọ̀ lẹ́nu ẹ̀ tẹ́mi mo bá rí i. Ị ma bá ń so wọn náà bá mi lẹ́nu ẹ̀. eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìdídélé sì fi tán onáà hadithi Zuhra ọmọ Ma'bad wọn ni arákùnrin yìí bàbá bàbá rẹ̀ máa mú jáde lọ síbi títí máa rà àti arákùnrin yìí máa wá ra oúnjẹ nígbà tó bá ra oúnjẹ tí ọfẹ lọ tà Ibn Umar àti Ibn Zubair radiyallahu anhum wọn a máa ṣe alábàápàdé rẹ̀ lọ́nà àwọn méjèèjì ọmọ wa sọ fún pé ẹ̀ṣirikìnà tí máa ṣòwò yìí gbà wá ká darapọ̀ mọ́ nínú òwò yìí wọ́n máa sọ bẹ́ẹ̀ fún. òun náà yóò sì gbà fún wọn bẹ́ẹ̀ wọn ẹni máa sọ pé àṣírùkù náà jájọ darapọ̀ mọ́ nínú òwò yìí fa inna nabiyya sallallahu alayhi wa sallam qad da'a laka torí ká nàbí sallallahu alaihi wasallam ti ṣàdúrà fún ọ ìpè kọjá ẹni tí alùbáríkọ máa bẹ pẹ̀lú rẹ̀ wọ́n yìí tó ṣẹlẹ̀ ní pé ìyá rẹ̀ arákùnrin tó ń pè ní Zuhra ọmọ Ma'bad wọ́n ní ìyá rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ Zainab ọmọ Humayd ó Zuhra yìí ó gbé lọ sọ́dọ̀ صلى الله عليه وسلم وأن يا رسول الله ريوت الله بايعه أجكي أما وإباي وفي أتلين رها على الإسلام نريبون نوصي الإسلام وقال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم هو صغير ọmọdé lélẹ́yìn sọpọ́ọ̀tù wọn nílùú rẹ fẹ́ fi hàn nísì. fẹmẹsẹ hàn sẹ́hu anábì wá fọwọ́ pa lórí wàdẹ́ ẹ̀ẹ́dẹ́hu bilbaraka anábì wá sàdúrà fún pé wọ́n lálẹ́ baraka. sọmọkẹ́ ńgbà tí wọn náà bá sàdúrà fún yàn kan pé wọ́n lálẹ́ baraka wọ́n ti táà sì rí rẹ dùn lòfin sàdúrà yẹn ọkàn wa máa ro dáadáa pé inṣàlá àdúrà yẹn gbà báwo wá ní jọba jọga wa anabi sallallahu alaihi wasallam ló ṣe irú àdúrà báyìí ẹni tó ṣoríire irú àdúrà báyìí láti ẹnu anabi sallallahu alaihi wasallam onítàn ṣoríire wọ́n ní títọrọ tíyà rẹ̀ tọrọ àbí sísàdúrà tánàbí sàdúrà fún pé ó lálùbáríkà ìyẹn ni pé wàá lálùbáríkà nínú dúkìá rẹ wàá lálùbáríkà nínú gbogbo òṣèṣì rẹ wàá sì lálùbáríkà nínú gbogbo òṣèṣì rẹ torí ẹ̀ náà sọ pé àgbọ̀ àmà pàànàbí sallallahu alaihi wasallam ọ̀sàdúrà fún torí ẹ̀ à ń fẹ́ kọgbà wá láyè kájọ máa kájọ máa dò kájọ dòwò pọ̀ ó gbà fún wa àtijọ́ dà pọ̀ nù ètò tó máa sì pé ètò mi bá ti dáwọ́lé àjọ ń ṣe ni ètò yìí náà bá dáwọ́lé àjọ ń ṣe ni ìgbà míì ó máa ń jẹrà kúnmí tó ṣe múra jù lérè lódindi kìí ṣe abala kan nínú rẹ̀ lódindi rẹ̀ ó máa ń jẹ lérè yóò sì gbé ránṣẹ́ sílé àtòun àtàwọn ẹni tí wọ́n ní kọjọ kó jẹ́ káwọn ọmọ bá dòwò káwọn ọjọ́ máa dòwò káwọn ọjọ́ máa sòwò papọ̀ wọ́n wá jọ pín. ǹjẹ́ sharikatul abdan ìbára ẹni ṣe pọ̀ ìgbà àjọ dòwò pọ̀ sọ atọ́ bí àbí ọ̀tọ́ bí wọ́n lọ́tọ̀ wọ́n lọ́tọ̀ àwọn olùmọ̀ẹ́nu wọn sì kò lórí pọ́tọ́ tá a bá wò wò a rí i pé ẹnu wọn kò lórí pọ́tọ́ nítorí jẹ́ pé àwọn ìyapa díẹ̀díẹ̀ wà nínú àwọn àdájọ́ tó rọ̀ ma. ǹjẹ́ tí abẹ́tiwájọ sọ pé àjọ dà pọ̀ àjọ máa bá iṣẹ́ yìí lọ ṣé ó ti di túláàsì ní ká bá lọ bẹ́ẹ̀ àbí ń bẹ lábẹ́ pé ẹni bá fẹ́ nu wa ó lè yọwọ́ pé ṣe má. gbàdé bá jọ dá partnership company sílẹ̀ ẹjọ́ ń ṣe ẹ̀yà sẹ́bíríkìlì àlẹ́jọ́ ń ṣe ni bí iṣẹ́ tẹ́nìkan bá ti rí gbà gbà ni iṣẹ́ kanlékanlé là ń ṣe gbèsè tẹ́nìkan bá ti gbà àjọgbá ni iṣẹ́ télọ̀ ni gbèsè tẹ́nìkan bá ti gbà àjọgbá ni ṣé ó ti wá di túláàsì pa gbọ́dọ̀ jọ máa bá a lọ àbí tèmi bá rí i pé kò wọ̀ fún mi mọ́ kò pé mi ó lè yọ ẹsẹ̀ pé mi ò ṣe máa a àbúrọ̀jọ máa ṣiṣẹ́. èyí tó gbajúmọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni wípé tẹ́ ẹ bá ti jọ dàpọ̀ ó ti di túláàsì ẹ̀ lè túká mọ́. ẹnìkan ò lè sọ pé mo yọ̀sẹ̀ kò pé mi ó ti di túláàsì. gẹ́gẹ́ bí àwọn nǹkan yòókù nínú ṣẹ̀ríà náà ti ṣe rí pé tá a bá ti jọ ó náà di túláàsì àbájá ni. tọ́ abọ́ kan nínú àwọn olùmọ̀ ọ̀rọ̀ kejì àwọn ní kèsì túláàsì kò ní di dandan ó lè bàtà bá tó dàpọ̀ àmọ́ ìta àkànfẹnusọ lásán àti dàpọ̀ ó lè bàtà bá bẹ̀rẹ̀ sí ní ṣe níṣẹ́ táǹfin ṣe wà gbà náà ló tó di túláàsì. apá kan nínú àwọn olùmọ̀ sọ pé lè lókun lágbára ìwádìí alákọ̀ọ́kọ́ yẹn ìgbà náà sọ pé túláàsì ni ìtumọ̀ rẹ̀ ni pé gbàdá bá ti lọ dà pọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ pé ìṣe máa o. ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ní kèsì kíláàsì òun túmọ̀ sí wípé ẹnìkan nu wọn ní dáhùn fún tó bá dàbí òfò tó bá ṣẹlẹ̀ ṣáájú kó tó di kó wọn dà pọ̀ ó yìí bàtẹ́ bá tó dà pọ̀ inú ètò di túláàsì pé tẹ́ bá ba nǹkan ní nǹkan jẹ́ ẹ̀ dàn fún. tá a bá wọn fẹ́ jọ dòwò pọ̀ à ń bùkátà nǹkan mẹ́ta lábẹ́ òfin ṣẹ̀ríà owó tá a fẹ́ jọ dà pọ̀ yín kó tó bá tọ́lọ̀ alákọ̀ọ́kọ́ al àwọn èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n fẹ́ jọ dòwò pọ̀ á rí wọn á mọ̀ wọn á rí wọn á mọ̀ wọn èèyàn lè sọ ike mi àti kọ̀ǹpútà lájọ dòwò pọ̀ kọ̀ǹpútà báwo nítorí pé láyé sin gbogbo àwọn kàtàkàtà ọ̀pọ̀ ó lè ní kọ̀ǹpútà ní pátánà nínú business however gbogbo èrè táwọn bá ti jẹjẹ àwọn jọ máa pín ẹ kékeré ni wọ́n àtàpàtì ẹjọ máa pín kínní wọ́n gbọ́dọ̀ jẹ pé ẹni tí ẹjọ dòwò pọ, yóò jẹyàn bíi tiẹ̀ ẹni tí ẹjọ dòwò pọ̀ kò ní jẹ́ rọ́bọ́tì rọ́bà tí wọn kó ẹ́ńjìnì sí ń fún tíṣàkì rẹ̀ wá ń ṣe bí eléyìí nǹkan là ń wí gidi tọ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ àwọn èèyàn yìí tí wọ́n wá jọ dòwò pọ. ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ọtọ́ ọtọ́ sírú rẹ̀ láti fa ẹnìkan kalẹ̀ kó sojú òun àwọn tí wọ́n jọ dòwò pọ̀ ọ jẹ́ pé ọtọ́ sírú rẹ̀ láti fa ẹnìkan kalẹ̀ kó lọ sojú mi ó sì tọ́ sírú rẹ̀ náà láti já sojú fẹ́lòmíì tó bá fò náà kalẹ̀ eléyìí túmọ̀ sí ẹni tí ò lè ṣàṣojú fẹ́ lòmíì kọ̀tọ́ kájọ dòwò pọ̀ pẹ̀lú rẹ o ẹni tí kò sì lè fàyàn kalẹ̀ kún ó pé kí wọ́n ṣàṣojú fún òun kí wọ́n dá lóhùn kọ̀tọ́ kájọ dòwò pọ̀ pẹ̀lú ẹ̀ torí ẹ̀ káyíkẹ́ ni tẹ́ fẹ́ jọ dòwò pọ̀ nísìnyí báyìí ẹrú ni ọ̀rọ̀ alẹ́ jọ da bísínẹ́sì pọ̀ òtí rẹ̀ ni bá da bísínẹ́sì pọ̀ torí pé ẹrú. kò lè dówó ní àti òun àti tó ní nǹkan ànílọ́jẹ́ fólówó rẹ̀ ọwọ́ ní ìwọ àti ẹrú ẹrú ẹnìkan lẹ́jọ́ dówó pọ̀ ẹ̀ńtọ́ tara rẹ̀ jẹ. bákan náà ẹrú yìí káti ẹ̀gbẹ́ ọ̀gá rẹ̀ ó yọ̀ǹda fún kó máa rà kó máa tà ó sì sàn mẹ́rù tún fún ọgbọ́dọ̀ bá dòwò pọ̀ bákan náà ẹni tí wọ́n ti fi òfin de nínáwó rẹ̀ nítorí tó ponú ọgọ ọmọwó náà wọ́n ti wá fòfin de nínáwó rẹ̀ pé kódà búrẹ́dì hundred naira ọgbọ́dọ̀ rà láìgbàyọ̀ǹda bí ẹni tí ń fowó rárá kúra tí ń fowó bí rárá kúra gẹ́gẹ́ bí àpèjúwe ẹnìjọ́ lọ́ọ́ dúró sọ́dọ̀ yóò ń pọ̀fpọ̀f ó wá sọ pé ẹ bá ń ta wọn ní one thousand sọ pé yóò ń pọ̀fpọ̀f náà tó wojú rẹ̀ pé ah èrè lẹ pè lẹ́rí bàbá onímọ̀ pé bàbá òpònú lélẹ́yìn ó one thousand ni àbí ma one thousand àpò márùn-ún ẹ́ ẹ fẹ́ sọ fún lè lò ó lọ́wọ́ máa jẹ ètò máa jẹ tí lè mọ <laughs> lẹ́lẹ́yìn òpònú nù. àti irú rẹ̀ bá ti wá pọ nínú ìṣesí rẹ̀ wọ́n máa fòfin derú wọn ẹ̀yin tẹ́ dára lé rẹ̀ bí ọmọ bí ìyàwó ẹ̀yin lẹ́yìn rẹ̀ sùn lọ́dọ̀ adájọ́ pé bàbá wa ponú ọkọ ọwọ́ ọ̀gbọ́n bẹ́ẹ̀ sì sọ kémi o ó dàbí ìgbà tí bàbá máa ń hmm, wọ́n máa kúmọkúmọ wọ́n ń bo wọn máa wá dà sí. nígbà tí adájọ́ náà bá gbọ́ péjọ oníkan pọ̀pọ̀ one thousand one rà wá àwọn nìkan wọ́n jókòó tì. tọ́ ìwé ilé yẹn wọ́n fòfin dé nínáwó rẹ̀ àwọn àlọ́ba dòwò pọ̀ sọ̀rọ̀ fìtì ẹ̀ bọ̀ nítorí pé òun ò lówó kan tó lè dá pàṣẹ fún kò lè dá pàṣẹ lórí owó kankan láì gbà yọ̀ǹda àgbọ̀dọ̀ bá rí eléyìí lówó. ẹni tó wọ́n sòsò dáké wèrè lọ́lọ́ bá dé òkọ̀ wọ́n á ní after all is is he not an human being èèyàn náà ni làkín náà wọ́n mẹ́jọ náà ṣùgbọ́n wèrè ni ẹ̀fẹ́ntẹ́ lọ́bọ̀ ọmọ kólóródó òkọ̀ bàbá rẹ̀ kó wá jogún owó tó pọ̀ ẹ̀kọ́ ọmọdé yẹn àtẹ́ńtà pẹ̀lú pọnù sáfù kan náà wọ́n tó sí torí kọ́ ọmọdé náà. kò gbọ́dọ̀ ná owó rẹ̀ àti pẹ̀lú yọ̀ǹda irú àwọn eléyàn wọn da owó pọ. èyí túmọ̀ sí pé ọkùnrin àti obìnrin wọn lè jọ dòwò pọ̀ bí ọkọ àti ìyàwó nìsí wọn lè jọ máa ṣe bísínẹ́sì kò sí tó burú ẹ̀gbọ́n àtàbúrò bàbá àtọmọ ìyá àtọmọ mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ọ̀rẹ́ sọ̀rẹ́ sí alábàágbé sí alábàágbé sí lópin ìgbà tí ó bá ti jẹ́ pé ẹni tẹ́ fẹ́ jọ dòwò pọ́n ọ̀nbẹ́nu ẹni tí wọ́n ti fòfin dè nípò gbọ́dọ̀ dówó ná láì gbà yọ̀ǹda. eléyìí jẹ́ orígun àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì as-sighatu ad-dallatu 'ala al-idhn fi at-tasarruf aw ma yaqumu maqamaha fi ad-dilalati 'ala dhalik wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ó tọ́ka sí wípé oníkálukú ti yọ̀ǹda fẹ́ni kejì rẹ̀ kó máa báṣẹ́ lọ ní gbogbo ìgbà tí iṣẹ́ bá ti yọjú ó yọ̀ǹda fẹ́ni kejì rẹ̀ kó máa báṣẹ́ lọ gbàǹjọ́ sí náà ọ̀rọ̀ tí ó tọ́ka sí pé èmi yọ̀ǹda fún ọ wọn náà sọ pé wọn náà yọ̀ǹda fún mi ó tó kẹsàn báyìí pé ishtarakna àwọn méjèèjì ti jọ dàpọ̀ tó bá yẹ tọ́ka sí jíjọ da owó pọ̀ nínú ìṣesí yín láwùjọ yín ajọ́dọ̀ owó pọ̀ ní tí bá ti jọ́dọ̀ owó pọ̀ ajọ́dọ̀ pọ̀ tó eléyìí nù tọ́ba pé ó yíyé ní máa sá yín pé kí wọ́n bá ti ní ajọ́ da owó pọ̀ náà bákan náà wọn ò tí ẹjọ́ sọ̀rọ̀ ẹnìkan kan ní wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ajọ́ dá owó wọn pọ̀ kí káwọn fi máa bá bísínẹ́sì lọ owó lásán tó nínú sẹ́ríkẹ́tì labdan jíjọ dàpọ̀ tá a fara sí àjọdá owó pọ̀ à ń sì tún jọ ṣiṣẹ́ lórí rẹ̀ àjọdá owó pọ̀ wọ́n mú owó ẹ̀mí mú owó wá à ń sì jọ ń lo èkó à ń lọ rajà à ń sì jọ ń jókòó ti ọjà yẹn ní ṣọ́ọ̀bù àjọ ń tà ní. sẹ́yìn kéèyàn gan ló péjì nínú àjọdá pọ̀ ìsìnkú ẹnìkan ní ṣiṣẹ́ ẹnìkan fọ́ lẹ́rán wọ́n mú one million wá ọlọ́run mú wa million wá òun lọ rajà wá lẹ́kọ̀ọ́ ẹnìkejì gbọ́nà abakalẹ̀kẹ lọ àbónítà ẹsì rọjà dé tẹ́sí ń já ètí wọn lọ rà ni wọ́n ń já ètò náà lọ rà kálukú yín túnjọ jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀jọ̀ ń bá bísíǹnẹ̀sì lọ àbí wọ́n jókòó sí bíráǹtì kan wọ́n jókòó sí bíráǹtì míì at the end of the day ẹ̀jọ̀ da owó yẹn pọ̀ ẹ̀sì ròyìn tẹ́ pa ẹ̀sì ròyìn tọ́jú rì sòtẹ́ bá tún ti jọ ṣe bẹ́ẹ̀ láì sọ̀rọ̀ ó tún ti tó láti mọ̀ ikú ẹ ti jọ da òwò pọ̀ àjọ dòwò pọ̀ tí kò yàtọ̀ sí àjọ pòpọ̀ àjọ dàpọ̀ tó yàtọ̀ sí àjọ pòpọ̀ àbí ọ̀yàtọ̀ torí láyé ìsìn náà àjọ pòpọ̀ ẹ̀ ọ́ dàbí ìgbà tí wàhálà ń bọ̀ nù èyí ti pé àjọ dàápọ̀ dàápọ̀ wọ́n pé kí ni kò tí ì sí wàhálà àmọ́ àjọ púpọ̀ ó túbọ̀ sí pé nǹkan fẹ́ dà o ṣé o ní sọ pé àjọ àjọ pé owó pọ̀ àbí tó yẹ pé àjọ pa àjọ papọ̀ so bí gbogbo wa ti sọ pé àjọ pa owó pọ̀ ayùn wọ́n wá já ọwọ́ àfi ó òfìdípò rẹ̀ kéde Yorùbá àwọn bòmíì so tó ti pé tó standard kọ́ sọ pé àjọ pa òwò àjọ pa òwò pọ̀ wọ́n wá mú àyàn ọjà kú pé tó ń tún gbogbo ẹ̀ náà nu àwọn alifábẹ́ẹ̀tì fáwẹ̀l ni wọ́n wá sọ pé àjọ pa òwò pọ̀ tọ́ba yé kò tún sí wàhálà àjọ pa òwò pọ̀ kò sí wàhálà àmọ́ tí ọba yé tọ́fẹ́ já sí àjọ pò pọ̀ wàhálà nù gbogbo gbólóhùn tó lè má mú ìtumọ̀ tá à ń fẹ́ jáde tó lè bí ìtumọ̀ míì tó fi wá wàhálà nígbẹ̀yìn ànígbà kan ó lò. tọ́lá la ṣe sọ pé irú àwọn gbólóhùn yìí gbólóhùn tó ní í ṣe pẹ̀lú irú bísínẹ́sì ọ̀ ń bẹ nínú àwọn gbólóhùn tí sẹ̀ríà tí ò tú láti wá ká lóde lárúbáwá ń bẹ ṣùgbọ́n tó fún èdè lárúbáwá lọ́lá lórí èdè míì nínú ẹ̀. tòlítà bá sọ léde lárúbáwá pé ìṣàrẹ́tìnà ó ti tó ó ti tó láti mọ̀ yín pé ẹ̀jọ́ ń ṣe partnership àmọ́ ti hàn nísìnyí àti pé àjọ dá owó pọ̀ àjọ ń ra ń tà ní. tọ́ ẹlẹ́kẹta alimahal ńgbà tí ẹjọ́ dà pọ̀ pọ̀ lórí òfurufú ni ń ẹjọ́ dà pọ̀ gan àròwó àtisẹ́ ẹjọ́ dá owó yín pọ̀ fi ṣe wọ́n mú wá òun náà mú wá ẹ̀sìn jọ ń ṣiṣẹ́ eléyìí náà gbọ́dọ̀ wà ń bẹ̀. kò tó kí wọ́n mú wá kó wọ́n máa ṣiṣẹ́ kò tó kó wọ́n máa ṣiṣẹ́ kí wọ́n mú wá torí pé sẹ́ríkẹ́tì làbdán lélẹ́yìí ìjọ dàpọ̀ farasin àjọjọwọ́pọ̀ àtúnjọ farasisẹ́ rẹ̀ àjọ farasisẹ́ bí ó ṣe gbèrú eléyìí jẹ́ oríṣi àkọ́kọ́. eléyìí lè wáyé lọ́dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ó sì rọrùn kó wáyé púpọ̀ lọ́dọ̀ àwọn oníkàràkátà ọ̀nà tí wọ́n wáyé lọ́dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ onáníkà ẹjọ́ kọ́sẹ́ free gbàtẹ́ jọ free ẹ jọ dáwó jọ ra irinṣẹ́ wọ́n nípìn nínú irinṣẹ́ òun nínú irinṣẹ́ irinṣẹ́ jọ ẹlẹ́jọ́ máa fi ṣiṣẹ́ ni ẹ sì máa ń ké iṣẹ́ ọwọ́ tẹ̀ ń kọ́ tẹ̀ ń ṣe yẹn iṣẹ́ àfaraṣe ni ẹ wá rí iṣẹ́ kápẹ́sẹ̀ bricklayer ẹjọ́ dáwó ra kíní tí wọ́n fi yọ búlọ́ọ̀kù ni ẹ̀yọ búlọ́ọ̀kù ta ni wọ́n sanwó móòlù fún ẹ̀yìn méjèèjì náà ẹjọ́ ń yọ búlọ́ọ̀kù ni ẹjọ́ ń gbé ẹjọ́ ń yọ ọ́ ńgbà tá a sanwó àwọn simẹ́ǹtì tẹ yọ fún yín àbúlọ́ọ̀kù tẹ yọ fún yín ta ni wọ́n san fún ẹ̀yin méjèèjì náà. ẹjọ́ malé irinṣẹ́ yín lẹ́ẹ̀mí ń po twenty mẹ́pẹ̀ irinṣẹ́ yín lẹ́ẹ̀mí chọ́ọ̀kì búlọ́ọ̀kù wọ́n gbé búlọ́ọ̀kù wọ́n náà gbé búlọ́ọ̀kù at the end of the day tẹ́ bá ṣiṣẹ́ tẹ́ gbowó tẹ́ bá gbowó ńkọ́ ẹjọ́ nìyí. tẹ̀lé ọrọrùn láàrin àwọn tí wọ́n ṣiṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ náà làwọn tí lọ ẹlẹdálẹsẹlẹ kẹjọ gba ṣọ́ọ̀bù kẹsì jọ ra àwọn máṣíìnì ránṣọ síbẹ̀ lórí sírísírísì kí gbogbo yín ó sì jọ gun máṣíìnì kẹ máa bá ṣe lọ tí sẹ bá ti dé gbàtẹ bá gbowó sẹ ẹjọ ṣiṣẹ́ náà àsìkò tó ń rán bùbá ìwọ rán sókòtò àsìkò tí òun ṣe ti ń kó sẹ́sí agbádá lára ìwọ́n sì ran agbádá sùn tó ẹ̀jọ́ ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ń ṣe bàtà ẹ lè jọ dòwò pọ́n dípò kókó jábélé èèyàn méjì mẹ́ta ẹ lè jọ gba ṣọ́ọ̀bù kan kí ẹ jọ sanwó ẹ̀. àwọn ẹ̀rọ oríṣiríṣi àwọn nǹkan irin iṣẹ́ tẹ́ fẹ́ lò kẹjọ dáwó rà tẹ́bàjọ dáwòrà bí gbogbo yín kẹ́ wàá máa jọ ṣiṣẹ́ yín lájọṣepọ̀ ẹ ti jọ da owó pọ̀ ẹ tún jọ da iṣẹ́ pọ̀ àsìkò tánìkan tó ń ṣe okùn bàtà ẹnìkan yóò sì máa yóò sì máa ṣètò ìsàlẹ̀ rẹ̀ ẹnìkan sì máa ṣètò bá ṣe lé òkè mọ́ ìsàlẹ̀ ẹ wo abínú iṣẹ́ tí wọ́n rí ṣe yàtọ̀ sí kọ́lẹ́ pé yẹn kan ní dáa ṣe ẹ wá dúró lọ síwájú tó lè bá wọn yàtọ̀ sí kọ́jọ́ pé yẹn kan ní dáa ṣe tó yẹ láti rí i pé àǹfààní tó wà nínú kájọ dàpọ̀ ọ̀pọ̀ ju àǹfààní ká máa dáa ṣe lọ bó tilẹ̀ jẹ́ pé kò sáǹfààní kan tó ti pé máa dárìn àwọn ẹ̀dá náà tún máa bẹ pẹ̀lú ẹ̀ àìdá kájọ dàpọ̀ wà ṣùgbọ́n dàbí ìgbà tó ti pé àǹfààní rẹ̀ pọ̀ ju àìdá rẹ̀ lọ. tòlú wá pé wọn nìkan lọ ń dásẹ̀ rẹ ṣe bọ́ọ̀ bá rí sẹ́ wọn náà nìkan lọ́mọ bá rẹ dárò. wọ́n tó wá pé méjì mẹ́ta ni ẹ̀yin máa pa àlọ́ fúnra yín. ìdí ọlọ́run bí ti ṣe bí ti ṣe máa ṣe tó wù nù ọlọ́run tí ò ní àríṣẹ́ lónìí inṣàlá yóò jẹ́ àríṣẹ́ lọ́la inṣàlá inṣàlá kálukú sì ní gbé bàmíjẹ́ lọ́lé. lẹ́yìn náà ọlọ́run mú sẹ́kàn wá ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta kálukú rí nǹkan mú lọ́lé yàtọ̀ sí kọ́jọ́ pé wọ́n nìkan ni òrìṣẹ́ ọkàn jù lọ́lé ni téèyàn fi máa kanra lábàájì àwọn àǹfààní wà nínú kẹjọ dòwò pọ̀. bẹ́ẹ̀ náà ni àwọn tí ń ta àgùntàn tí ń tewúrẹ́ àwọn náà lè jọ da bísínẹ́sì pọ̀ kọjá yìí pé dípò wọn kójú kálukú ló ní tiẹ̀ kálukú ló níbi tí ń sun ẹran tiẹ̀ má ètí máa jẹ́ kí wọ́n wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò fi di pé wọ́n ń wúra wọn wọ́n ń gbanú síra wọn ẹ̀yin márùn ẹ̀jọ̀ da bísínẹ́sì yẹn pọ̀ kẹ́ wá sọ ẹran yín kọ́ lọ́ba àwọn ẹgbẹ́ adúlọ ẹran tẹ́ sùn tí gbogbo ẹ̀ wọ́n máa jó kọ̀ọ̀kan náà ẹ wá wo adúlọ ẹ̀yin tẹ́ ẹ̀ máa pé olùbárà wọ́n má bàbẹ̀ lọ wọ́n mú lọ wọ́n mú lọ wọ́n mú lọ kẹ́nìkan wà sẹ́ńtà subhanallah ẹ wo bí bísínẹ́sì yẹn bí ó ti ṣe gbèrú. àmọ́ kónkójà abẹ́lé òní jẹ́ wọ́n mú fifty wa eléyìí mú fifty wa eléyìí mú fifty wá ó di two fifty thousand àbí òye kódà èèyàn ní dúró ní gbèríko si lati lọ rẹran nítòdájú ni wípé bí ṣe ń lọ Sókótó ní kanu lọ Kánò kódà yóò tún dé Nìjẹ̀rì tí ọmọ kó àwọn ẹran ìwọlé lóríṣiríṣi bá a ti wọ́n lọ ìléla ẹnìkan sì lọ dàmágara ní Niger tọ́ ẹnìkan sì lọ wòde ní Kánò nígbà bá kó gbogbo ẹ̀jọ́ tán ẹ̀rù bọ́ lọ sí falbarka sí bísínẹ́sì ẹ lọ́jọ́ rà ẹ̀yin náà lẹ́jọ́ ń tà gbogbo yín náà lẹ́jọ́ dáwẹ́ eléyìí báyìí wọ́n ti ń pè ní ṣẹ́ríkà ṣẹ́ríkà tó lè wáyé báyìí. bẹ́ẹ̀ náà ni gbogbo tí èèyàn bá ń tà tí èèyàn bá ń rà kò sí lè ṣe kájọ ṣùgbọ́n o ìsìnkú ọkọ̀ kó kalẹ̀ ó ní mi wàhálà à ọ̀fẹ́ nínú partnership eléyìí wọn náà kópa ń bẹ̀ wọn sọ pé mọ́ wàhálà ńlọ́wọ́ wọn náà rówó kó kalẹ̀ ó sì tún ṣiṣẹ́ nínú sharikatul abdan jíjọ dòwò pọ̀ ètò oníṣe pẹ̀lú ká fowó lẹ̀ ká tún fara sí. tọ́ àwọn sẹ́ríkà póríṣiríṣi jíjọ dàpọ̀ póríṣiríṣi àfọwọ́nì tí wọ́n ṣàlàyé oríṣi mẹ́ta péré fún wa ni. àní abidjan atuni sharikatu wujuh ani sharikatu inan atuni alqirad ìtànkpé ni almudaraba tó gbogbo eléyìí ló wà nínú fiqh islam ṣùgbọ́n oríṣi mẹ́ta péré la fà fẹ́ tẹ́ríkẹ́tù rojú yìí báyìí àfọ̀ ṣàlàyé rẹ̀ nu tíra yìí tiẹ̀ ṣùgbọ́n wà òun náà ni kí olówó kọ́ bá aláìní kọ́ bá dòwò pọ̀ lọ́nà tó ṣe pé mẹ̀kúnnù yìí yóò máa lọ kọjá rẹ̀ sọ́dọ̀ ọ́ olówó kíkọ́ máa bò ń ta òun ní dọ́jà rẹ̀ ta jíjọ dàpọ̀nù pé ó kò lọ sọ́dọ̀ bàbá olówó kọ́ máa bọ̀ ta ike tó bá tà á látàjèrè apá kan nínú èrè tó bá jẹ ni kó fún ọ apá kan nínú èrè tó bá jẹ lórí ẹrù rẹ̀ ni kó fún ọ eléyìí kọtọ nínú òfin ṣẹ̀ríà kájọ dòwò pọ̀ lọ́nà tí abiyì olówó yóò fi máa gbọ́jà tà ẹni lásán aláìní tẹni lásán tí ò ní wọn á sọ pé ẹni tẹ́mi kàn fẹ́ òsìkò tẹ bá tà látàjèrè kẹ mú tẹ́ bá mú bẹ́ẹ̀ tẹ fẹ́mi ní tẹ́ bá fún mi ní èrè tá a tọ́ wà lórí ẹ̀ kọ̀tọ́ nínú òfin ṣẹ̀rí à ń torí nǹkan méjì. alákọ̀ọ́kọ́ òní pé wọ́n fẹ́ gbọ́bọ̀ ọ̀tá ni ó sì ti háyà rẹ̀ ọ̀háyà ẹni tí ọ̀bọ̀ ọ̀tajà ni tó bá ń ta ọ owó sẹ́ẹ̀rẹ̀ ńlápá kan nínú èrè tá a bá jẹ eléyìí ò nínú ṣẹ̀ríà nítorí kó ti di akadẹ́yìn ní fi àkùtù ó ti di kọ́ńtrákìtì méjì nínú kọ́ńtrákìtì ẹ̀yọ̀ kan ọ̀fẹ́ kọ́bọ̀ ọ̀tá kọ́ńtrákìtì pọ̀ gbà lọ́mọ ọ̀dọ́ sì ti wọ̀bẹ̀. wọn náà nàbí sallallahu alaihi wa sallam an ya fi bay'ah anabi sallallahu alaihi Na ti kọ̀ fún wa láti ta ọjà ní títa ẹ̀yọ̀ kan tí ó padà já sí oríṣi méjì ọ̀tá ọjà tó ó ti di pàǹtà mo sì gbọ́ ọlọ́mọ ọ̀dọ̀ pọ̀tọ́ tọ́ nǹkan kejì tí ò fi tán òun náà ni pé ìṣújú wà ń bẹ̀ ìṣú ẹni tí ó rajà lójú ọ wà ń bẹ̀ torí ẹni tó fẹ́ rajà yẹn ìṣe lọ́wọ́ àrà lọ́dọ̀ abiyì olówó yun nítorí pé ó lérò àbí tọ́jú lówó èrò aláìní èrò ẹni tó fẹ́ rajà oní pé òun ló ní ọjà yín torí pé tẹ́ ẹ bá ọjà yín náà wúra yín wò tẹ́ ẹ bá fẹ́ rajà ṣọ́ọ̀bù kan ọjà tó wà ń bẹ lọ bí rẹ́rẹ́ ilẹ̀kùn tẹ́ ẹ gbà wọnú ṣọ́ọ̀bù ilé ìtajà wọn ọbẹ̀ tó mẹ́ẹ̀ẹ́dógún ṣọ́ọ̀bù kan wọ́n ti ẹjẹ́ yẹn wọ bẹ̀ tóró ti fún jù ẹ̀bùn mélòó láàmì ẹ̀ ń tọ́ bá fẹ́ rà ní ọ̀sán wọn lọ mú wa ni àti ṣọ́ọ̀bù tó lè lọ sọ́tún tó lè lọ sósì owó ètò ọba fẹ́ owó owó ètò ọba fẹ́ ọ̀pátì ètò ọba fẹ́ lóòmù èwo ni òwì wọ̀ ètò fẹ́ ni ẹ̀ẹ́dínní kan provision store kan kò ju kò ju rondo lọ wọ́n kàn kó gbogbo ẹ̀ lura wọn ni ẹ bá ní ẹ máa dílé fẹ́ rà wọ́n lè máa wá abijọ́ kó rọ́ọ̀bù sí gbogbo àwọn òpin lọ́tọ̀ ẹrù mélòó náà ni. so ṣùgbọ́n ṣọ́ọ̀bù kan ní superstore tẹ́gbẹ́ láti bí ó sì fẹ́ rin ìrìn kìlómítà kan nínú superstore yìí bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ rí tẹ́gbẹ́ wọn á wọ̀ tí wọ́n ó rí kọ́ àwòrán wọn náà kò sáwọn nǹkan yìí sì wà láyé. tẹ́ẹ̀ bá fẹ́ bara rẹ̀ lọ́kàn jẹ́ díẹ̀ tí ò lówó tí wọn bá lọ rú bẹ́ẹ̀ ìbànújẹ́ ló gbé wálé àwọn aṣọ fún yàrá rẹ ah mo rí búrẹ́dì kan lónìí láàrin àwọn búrẹ́dì tá a tó mélòó sábà rà bọ̀ ẹ owó mi owó owó owó já mi rán ọkàn <laughs> kó bànújẹ́ wálé so ìmọ̀ yẹn ẹ̀rì táwọn èèyàn rọ wútiwúti wọbẹ̀ ẹni tí sì ń rọ wọbẹ̀ wọn máa ṣiṣẹ́ ní pàtàkì láwùjọ àwọn olówó ẹ̀rì kébẹ̀ ń kálukú náà fẹ́ wọ̀ pé ẹjẹ àwọn náà lọ fojú ló ń jẹjẹ bá àrówó rà láti ẹ̀rí ti ń bẹ láyé àyèbá àmà ọlọ́nba bọ̀ àṣírí táàmùtá àmọ̀ fowó rà. àwọn èèyàn máa láti lọ níbi tí olówó ti ń tajà síbi ti ń tajà torí gbogbo tó lówó bá ń tà lọ ọ̀dọ́ta lẹ́lẹ́tì ra tó ti pẹ́ ń gbá so ó sì lè jẹ́ pé tiẹ̀ ní ọ̀pẹ́ ń gbá tẹ́kùtù olówó ló ti pẹ́ ń gbá torí ẹ̀ nígbà tí mẹ̀kúnnù wa kọjà fún olówó bá ta sẹ́mi káwọn èèyàn rà ní ipò lónìí ọjà wọn ò sì mọ̀ ni tó ní tí wọ́n fẹ́ àwọn ìdá ti wọ́

ìjẹ́rú abúlé tó ti jábọ́ jábọ́ lọ́wọ́ wọn kó tó fi sínú ọ̀rá ni subhanallah àti wọn lọ sí supamákẹ́ẹ̀tì tí wọ́n ti ń fọwọ́ sí gbé sínú ọ̀rá àbẹ́yẹ̀ ọmọ gbé wọn ṣe supastọ̀ owó sì wọ́n fi máa gbé inú ọ̀rá tó wọn gbé yẹ́s yẹ́s tọ́lá lójú rẹ̀ wọ́n ti máa fọwọ́ sí gbé bẹ́ẹ̀ pé báwọn ọ̀làjú ti ṣe <laughs> àmì lè yọ ọwọ́ ọ̀tún ló fi gbé bẹ́ẹ̀ ó tún lọ́ọ̀fẹ́ torí ẹ̀ ńgbà tí aláìní bá wá gbọ́jà wa pé kólówó ọmọ bó ń ta kólówó ọmọ mú abala kan ní èrè rẹ̀ tẹ̀dílísì ti wọ̀ bẹ̀ torí ara níra kólówó lónìí láì mọ̀ yí pé aláìní lónìí. èyí táwọn ń rẹ̀ lọ oníṣẹ́ríkẹ́tùl àbẹ̀dẹ̀ tá sọnù tìrà tájọ da owó pọ̀ lọ́nà tó yẹ pé àwọn méjèèjì náà lájọ kówó jọ àwọn méjèèjì náà là ń ṣèjọ ṣiṣẹ́ rẹ̀ là ń ṣiṣẹ́ fi ṣòwò. májẹ̀mú tí irú dídà pọ̀ bẹ́ẹ̀ tí ó fi tọ́ ìdá amila fi mawdi'in wahid lópin ìgbà táwọn méjèèjì bá ń ṣiṣẹ́ láyè kan náà èdè pé wọ́n wà níbi kan ẹnìkejì wà ń bomi ibì kan náà lẹ́sìn jọ máa ṣiṣẹ́ o. síbẹ̀ ẹlẹ́jọ́ dúró pọ̀ ni ẹ̀sìn tó jọ dasẹ́ pọ̀ tó ojú kan náà lẹ́tì máa ṣiṣẹ́. kọ̀bá jẹ́ pé irúṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe kọ̀bá sì jẹ́ sí ọ̀tọ̀ọ̀tọ̀ bí káyí pé ẹ̀yin méjèèjì jọ ṣiṣẹ́ bricklayer àbẹ́yìn méjèèjì jọ ṣiṣẹ́ carpenter àbíkọ́jọ́ pé ọ̀kan ṣiṣẹ́ bricklayer kejì ṣiṣẹ́ carpenter ẹ̀ jọ dòwò pọ̀ kọ́ńpìnì ni kò burú àbí kọ́ jẹ́ pé ẹnìkan òun ọmọ gbọ́ òwú ẹnìkejì ọmọ ọ̀hún kò burú ẹnìkan ọmọ aránsọ ẹnìkejì ọmọ ṣe jákàsí lọ́rùn kò burú ẹnìkan ọmọ alọ́gì ẹnìkan oṣù máa ṣe kò burú ẹnìkan pò kọ́tà ẹnìkejì ń sọ ọ̀lẹ̀tì kò burú gbàtọ́ ikú àwọn nǹkan ọ̀hún. wọn a máa bára wọn rìn ní wọn èyí ara wọn táàtò wọn jọra wọn wọn èsì sẹ́kàn náà ṣùgbọ́n wo ló ti fẹ́ mú kọ́ wọn làwọn lè ṣe generally àwọn èèyàn fẹ́ jẹ kankan pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ máa lásán ni. tọ́ bákan náà ẹni tó ṣe é pé òun òwú ni àwọn ò ní fi hún òfì wọn bá kí láǹfààní. ṣe ilé ìjọba ẹnìkan ta aluminium ẹnìkan sì ń bá wọn ṣe sílé iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n wọ́n lè jọ dòwò pọ̀ owó wọn wọ́n fi jọ dá eléyìí lẹ̀ eléyìí ó sì máa lọ ṣiṣẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lópin ìgbà tó wá gbójú kaná lẹ́sẹ̀ ṣiṣẹ́ bí èsì pé jìnnàjìnnà. gẹ́gẹ́ bí àwọn télọ̀ méjì àbí ká pé sẹ́súnmọ́ra wọn gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a mú wáyẹn kò sí tó burú bẹ́ẹ̀. pẹ̀lú yìí ebi tẹ lọ́kọ̀ọ́kọ́ ipa àlejò dá owó pọ̀ lọ́nà tó jẹ́ pé àjọ̀dọ̀ owó pọ̀ àsìkúnjọ daṣẹ́ pọ̀ iṣẹ́ wa tá à ń jọ ń ṣe olójórísì kan náà ó sì lè jẹ́ oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ó kan náà ó sì lè jẹ́ oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀. àti màkì májẹ̀mú alákọ̀ọ́kọ́ ọ̀nà nìkan àjọ máa ṣiṣẹ́ lójú kan náà májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì kí iṣẹ́ tí wọ́n jọ ń ṣe kó jẹ́ oríṣi kan náà tí ó bá sì jẹ́ oríṣi kan náà kó jẹ́ iṣẹ́ tó ṣe kí wọ́n sún mọ́ra wọn gẹ́gẹ́ bí àwọn àkójú ìta mú wa. májẹ̀mú kẹta an yatasawaya fil amali aw yataqaraba kọ́jà pé iṣẹ́ tá a méjèèjì ọjọ́ máa ṣe é ó ṣe déédéé ara wọn tẹnìkan pọ̀ ju tẹnìkan lọ àbí tó bá tiẹ̀ jẹ́ pé tẹnìkan pọ̀ ju tẹnìkan lọ tó fi pọ̀ jù lọ kò ju bíntín báyìí lọ. àwọn tó bá tiẹ̀ nìkan iṣẹ́ tó ń ṣe ìlọ́po méjì ètè ẹnìkejì ń ṣe ni eléyìí ọ̀tọ̀ o àyàfi tó bá jẹ́ pé bíṣẹ́ rẹ̀ ti ṣe pọ̀ ju tẹ́lẹ̀ yìí lọ lòun ó mú èrè tí ó pọ̀ ju tiẹ̀ lọ ẹ̀ torí kẹ́lómi kò ní ṣiṣẹ́ tó nǹkan kan nígbà tó bá kankan péré yọ sọ pé nǹkan kan náà lájọ mú òsínbà bẹ́ẹ̀ ni náà tó lè bọ̀ ń sọ bàbá kí ọ̀bọ̀ sọ ọmọ gan ni torí wà tọmọlẹ́jọ́ dòwò pọ̀ torí di eléyìí eléyìí jẹ́ báwọn. tọ́ba sọ pé a a àjọpin ni ò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ bá ikú rí pẹ́ẹ́jọ pín ni wo sì ní ṣiṣẹ́ tó tiẹ̀ ẹjọ́ dowódowó pọ̀ rárá o ọ̀rọ̀ pàjọ pín méjì kò lè ṣẹlẹ̀ ìyẹn jẹ́ ẹnu ìsìláàmù sì farama. <clears throat> ẹlẹ́kẹ̀rin nínú mẹ́jẹ̀mú àyẹ̀kúnà kọ́sùdóbi hẹ̀tẹ̀hàn pẹ́ẹ́jọ́pẹ́ tá a gbà lérò pẹ̀lú dídarú òwò yìí pọ̀ òun náà ní kí a fẹ́ ran ara wa lọ́wọ́ ni a ara wa lọ́wọ́ tí ó pọ̀ ju èyí tá a bá ní lọ tó bá gbà máa ń da ṣe ni. ní ìsìn yẹn ṣiṣẹ́ alápatà tí wọ́n máa dá ọ̀dá ara rẹ̀ lọ́jà bóyá bóyá lọ́ọ̀mù ara ju ìrù màálù mẹ́ta lọ lójúmọ́ tó tò sórí káńtà rẹ̀ ìrù màálù mẹ́ta nínú bùkátà ti tọ́ wà láyé yìí sẹ́yìn márùn-ún àpéjọ bẹ́ẹ̀ wọ́n lówó ìrù màálù mẹ́ta ẹnìkan lówó tó tọ́ pé ìta méjì ló máa ń rà lójoojúmọ́ ẹnìkan sì lówó tó tọ́ pé apá ló máa ń rà ẹnìkan lówó ká máa rórí màálù jọ ẹ wá jọ sọ pé àà ẹjọ́ àwọn náà gba ṣe jẹ́ márùn-ún ìbá ẹjọ́ àmà dídú ra màálù ẹ̀yọ̀ kan kájọ máa ṣòwò yí papọ̀ ẹ wò bí lọ́síwájú ó sì bá wọn ní ìlọsíwájú gidi ó túmọ̀ sí pé ẹ àníyàn àwọn ẹni tí bá ń ṣerú eléyìí ọ̀jẹ̀ yìí pé àwọn fẹ́ ran ara lọ́wọ́ ni. ṣùgbọ́n o a gbọ́dọ̀ wá dòwò pọ̀ lórí kíkálukọ́ lọ́ máa ṣe tiẹ̀ rárá o nítorí tá a bá ṣe bẹ́ẹ̀ ààyè àti yẹrẹ ni jẹ tó hàn ńbẹ́ńbẹ́ pátápátá aláàjọ dòwò pọ̀ wọ́n máa lọ ta tiẹ̀ sálẹ̀ general wọ́n máa ta tiẹ̀ lókè alápàtà wọ́n máa ta tiẹ̀ láradà wọ́n tiẹ̀ ìsàlẹ̀ sọ̀hún ẹ̀ka èèyàn jẹ́ wà bẹ́ẹ̀ ó ti máa pa owó kan pa owó kan wọ́n máa kó pamọ́ sí ṣòkòtò sálẹ̀ ó tún kó sí ṣòkòtò tó tẹ̀lé ó tún kó sí ṣòkòtò tẹ̀lé ó tún wá kó ṣòkòtò tòkè ó tún kó tiẹ̀ sí nílùú lẹ pa tí ṣòkòtò òkè ni ó mú jáde torí káyí àti yẹn rẹ níjọ́ mẹ́bàá sí ojú kan náà lẹ́ẹ̀ ti ṣe ẹlẹ́ẹ̀karùn-ún kọjá pé irinṣẹ́ tẹ́ máa lò ẹ̀yin lẹ dáwó rà àbẹ ẹdáwó gbà á ẹdáwó yí ẹdáwó yí àǹfààní rẹ̀ ọgbọdọ jẹ nìkan ló kó kalẹ̀ nìkan lọlọ kó sóbẹ kalẹ̀ ló kó ọbẹ rẹ lé kalẹ̀ ló kó gbogbo ẹ kalẹ̀ ẹyẹ sáàmà ṣiṣẹ́ nsọ ẹ má dààmú ṣebí nǹkan náà jọ ni wá kò àgbọrọ wọlé irọ́ lásán ni kankan náà jọ nìyí tó bá dọ̀rọ̀ business kò ní tùmọ̀ nù sẹ́ríà ẹ̀yin náà sì máa kókò nítumọ̀ torí tó bá dàrú tó pé wọn náà ló tún sọ pé nǹkan kan náà kíni àbúrò ẹ̀fẹ́ dàrú torí ẹ̀ṣẹ̀ rí àti fagilé láti pilẹ̀ kájọ do pọ̀ bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ káwọn àjọ dáwọ́ raṣọ bẹ́ẹ̀ etí wọn bá nílé tiẹ̀ fi lé èyí tẹ́jọ máa lò ọbẹ̀ rẹ ní tẹ́jọ máa lò ámà tẹ́jọ máa lò plọ́mù tẹ́jọ máa lò gbogbo ẹ̀lẹ́jọ rà àbíkẹ́ ẹjọ dáwọ́ gbàá fẹ́ yá lò. ọ̀dà sẹ́nìkan nínú wọn lè sanwó ìgbẹ́tọ̀ èmi àmà sanwó yíyá irinṣẹ́ ìlú lọ́dọ̀ rẹ ìdajì ìdajì owó tó yẹ ká san fún yíyá lò lọ́jọ́ kan èmi àmà san fún ọ̀gbà tó yẹ ká jọ máa lò ní. ìtọ́dọ́gba jù ni pé ẹ̀ẹ́dọ̀ rà ni àbí lọ háyà rẹ̀ nítorí gáfùtà ńgbà ọba yá nìsín o lè sọ pé sanwó yíyá ojúmọ́ fún ọ wàrà lójú mi lọ lónìí ẹ̀gbẹ́ lọ àbí kí náà sọ pé ṣé ló sì ló lónìí báyìí sọmọ rẹ ni kíní wà lónìí láti gbà ti bẹ̀rẹ̀ sẹ́ kí wọ́n sí wàhálà ẹ̀jọ̀ dáwọ́ ẹ̀ eléyìí jẹ́ oríṣi àkọ́kọ́ nínú jíjọ dàpọ̀ náà la gbé ní sharikatul abdan àjọ dàpọ̀ lórí pé owó jọ pawápọ̀ iṣẹ́ sì tún jọ pawápọ̀ owó pawápọ̀ iṣẹ́ pawápọ̀ àìsí sọ sharikatul wujuh òun náà ni kí aláìní kọjá da òwò pọ̀ pẹ̀lú olówó lọ́nà tí olówó tí ó fi máa gba ọjà aláìníta látàjèrè ṣùgbọ́n abala tó lówó bá fẹ́ juwọ́ rẹ̀ lẹ́nu èrè ni ọmọ fún aláìní àìsàn pé lẹ́yìn ọ̀tọ̀ nítorí pé ìyànjẹ́ wà ń bẹ̀ ìyànjẹ́ wà ń bẹ̀ fẹ́ni tí máa ń rajà torí èrò tiẹ̀ ni pé olówó yẹn lọ lọ́jà. nítorí kẹ́hìn tó lówó àwọn èèyàn máa fi rajà lọ́dọ̀ rẹ̀ lérò pé tiẹ̀ ní ọ̀dà jù tiẹ̀ ní ọ̀dà jù ó rówó sòwò ó lè jẹ́ pé lóyìnbó ló ti ń kó wa wo rówó sòwò báyà méjì hàn níta ni wọ́n kọ made in Italy wọn ní fẹ́ ra lọ́dọ̀ tiẹ̀ tó ń bá sì made in Italy sí made in Onitsha wọ́n máa sáré sí kíákíá eléyìí tẹ̀lé sí wa lẹ́yìn rẹ̀ partnership wà ẹ lè dá company lẹ̀ lórí pé owó owó nìkan iná ló bí partnership yẹn owó ló bí partnership yẹn alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ onáà ní sharikatu mufawadha sharikatu mufawadha òun ni partnership pé mo fà á lé ọ lọ́wọ́ partnership mo fà á lé ọ lọ́wọ́ àfọ̀ sọ nínú tíra yìí eléyìí tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n jọ da òwò yìí pọ̀ kó fún ẹnìkejì rẹ̀ lẹ́tọ̀ọ́ kó máa rà kọ́ máa tà kọ́ máa fi háyà kó nà ọmọ háyà kankan pẹ̀lú owó tó dà wọn pọ̀ òun bẹ́ẹ̀nbẹ́ abóhùn sí bẹ́ẹ̀ yẹn ni pé àjọṣepọ̀ ọmọ fàálẹ̀ ọlọ́wọ́ fọwọ́ tók mọ fa gbogbo ẹ̀ lé ọ lọ́wọ́ tó bá rí kọ́ yẹ ká ra nǹkan kan rà á ṣe bó owó ń bẹ́ẹ̀ lẹ̀ sì rí pé bá ti ṣe náà alẹ́ tà bẹ́ẹ̀ tà á tó bá rí i pé ibi iṣẹ́ wa ń bùkátà tá háyà kankan háyà rẹ̀ ó sì ń bùkátà káwọn náà fi kankan háyà fi háyà ní ẹni pé mo ti fàálẹ̀ ọlọ́wọ́ náà fàálẹ̀ mi lọ́wọ́. iná fa náà fi pè mo fà á wàbọ̀ àyífọ̀ wọ́pọ̀ mo ti fàálẹ̀ ọlọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní sẹ́ríkẹ́tù ìnáàn sẹ́ríkẹ́tù àyìn yẹn yóò gba kẹsìrọ òun làfáà ń sọ nípa rẹ̀ tó ní wàtẹjúzù sharikatu bil amwal oríṣi kejì inú tábà wí wọ́n ń pè nínú sẹríà ní sharikatu inan òun náà ni jíjọ dòwò pọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú dananir wa náírà and kobo ìkíní kejì wọn kówó kalẹ̀ eléyìí ọ̀tọ̀ kájọ dòwò pọ̀ lórí pa kówó kalẹ̀ àwọn méjèèjì kówó kalẹ̀ kò sí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ nípa pé tó bá kówó lẹ kó kalẹ̀ ẹ lè ṣe. àbí tó bá ń jẹ ní kálukú kó kalẹ̀ ọ̀pọ̀ àpò àgbàdo ọgọ́rùn-ún kalẹ̀ ọ̀nà àpò ọgọ́rùn-ún kalẹ̀ kájọ máa tà á tọ́ba jẹ́ pé irú àgbàdo tí wọ́n kó wá lò náà kó wá funfun tiẹ̀ funfun tiẹ̀ aláwọ̀ yeye tiẹ̀ aláwọ̀ yeye tiẹ̀ kò sí wàhálà ń bẹ̀ tiẹ̀ ti yọ kòkòrò tiẹ̀ náà ti yọ kòkòrò kò sí wàhálà ń bẹ̀ àmọ́ tiẹ̀ ti yọ kòkòrò tiẹ̀ ò yọ kòkòrò wàhálà wà ń bẹ̀. ìwọ pé wà funfun wá ẹnìkan pé wà pupa wá ọwọ́ alẹ́ jọ dàpọ̀ pọ̀tọ́ síbi ìkísàsì ìkànnà lẹ́ ń tà torí ròyìn wọn ọ̀dọ́gba funfun funfun ẹsì tún ní funfun kan dáa funfun kan ọ̀dà òun kó funfun tí ọ̀dà wa òbúwọ́ kó funfun tó dáa wa pọ̀tọ́. ẹlẹ́wà kan pupa olóyin ọ̀kan kú mọ́ bó ń ṣúgà lẹ́ ń pè ní ẹyin lẹ́ẹ̀mà bóòlù olóyin ṣe jọ ń ṣúgà ọ̀jọ̀ra wọn torí délé oríṣi kan náà lẹ́jọ̀ dà pọ̀. lópin ìgbà tó wá sí ńgbà tẹjọ da owó yẹn pọ̀ ẹni àlẹ ayẹkú nàrẹpù bẹyìn náhùnmá bíkọdìrì má àkọrọjọkùlù wàhídì tẹbà tó pé èrè tá a jẹ o tá a bá jẹ yóò jẹ òdi wọn iye tí kálukú mu wa tó bá kó wọlé àjọ dàpọ̀ táwọn fi ṣe business èrè wa dé ẹnìkan kó six hundred thousand wá ẹnìkan kó four hundred thousand wá gbogbo ẹ jẹ́ one million èrè tá a wá jẹ lórí one million ọjà sí one hundred thousand naira bàbá tó kó six hundred thousand naira wá èló ló wọ́n gbà sixty thousand ẹni tó kó four hundred thousand kalẹ̀ ńkọ́ èló ló gbà forty thousand àmọ́ wàá rán rí pé forty ló ń kó kalẹ̀ àjọ pín dọ́gba ní o fọ́ ọmọ owó ẹ̀ kálukú ojú kò jẹ́ ẹ́. والعمل عليهما بقدر ما شرطا من الربح لكل واحد بكنا àwọn méjèèjì náà wọ́n tún jọ ṣiṣẹ́ ṣùgbọ́n ló di wọn tí kálukú bá lò wọ́n gbà nínú èrè ẹnìkan ní ìdákanu mẹ́ta lèmi fẹ́ gbà àti pé ìdákanu mẹ́ta sẹ́nìwó sùn ẹnìkan ní ìdá méjì nínú mẹ́ta èrè ló wọ́n gbà àti pé ìdá méjì nínú ìsẹ́nìwó sùn ó ti ń yàtọ̀ sí sharikatul abdan torí sharikatul abdan wọ́n jọ dowó pọ̀ wọ́n tún jọ daṣẹ́ pọ̀ ibìkan náà wọ́n tún jọ máa ṣiṣẹ́ so àbí kó iṣẹ́ wọ́n sì gbọ́dọ̀ jó oríṣi kan náà tó ṣùgbọ́n léyìí báyọ̀ yàtọ̀ nípa pé iye tí kálukú bá mú wá tẹ́ bá sì jọ ṣiṣẹ́ tẹ́ bá jèrè iye tí kálukú bá fẹ́ gbà nínú èrè iye iṣẹ́ tí ó ṣe. wala yajuzu أن يختلف رأس المال ويستويا في الربح pọtọkì etí kálukú mú ọ yàtọ̀ síra wọn o wọn wá jọ gba èrè kan náà pọtọ o ìyẹn jẹ nu o ilé ìjẹbi tá a dúró sí lónìí káfó tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé oríṣi kẹta òun náà ni alqirad alqirad yẹn òun náà látún pè ní almudaraba ilé ìtọ́sẹ̀ yìí pé àlàyé nípa rẹ̀ ó pàtàkì pé ká mà nítorí nígbà tá a kó lọ sí báńkì rìbá àlàyé tí báńkì rìbá ń ṣe fún wa ó ní kó àwọn kó fáwọn <clears throat> àwọn bá wa fowó ṣòwò ni nítorí di eléyìí báyìí pàtàkì sì fi ṣòwò táwọn jèrè ń bẹ̀ àwọn fáwa náà nípìn nínú èrè yìí àwọn náà mú nínú èrè yìí bẹ́ẹ̀ náà ti mọ̀ yín pé èèyàn kan lè máa máa fowó ṣòwò kó sì máa jèrè kó máa dájẹ tó ń torí ẹ̀ àwọn bá wa fowó yẹ ṣòwò àwọn sì ń pín wa lérè ní wọn ló burú mbẹ tẹ wá ní ọwà un islamic ṣèbí ní pè ní mùdọ́rábà náà ẹnìkan kó wá ẹnìkan fi ṣiṣẹ́ èlé ní wọn jọ jẹ wọn jọ pín ìfẹ́ bá ti fẹ́ nu kò sí. báńkì náà sì nígbà tí wọn náà kó wa tó kó fáwọn àwọn ti là yí ọ owó tó kó wá yí ọ ọmọ gba ten percent lórí rẹ̀ lọ́dọọdún twenty percent àbí thirty percent ó sì ti ọlọ́run tó fi ń kówó sọ́dọ̀ àwọn ebi bẹ́ẹ̀ náà ni mọ̀tọ́ra bẹ́ẹ̀ ni mùsùlùmí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ orí bàtà náà wọ́n yí yàtọ̀ gidigidi àmọ́ àmọ́ ìyàtọ̀ tó wà láàrin Islam. àti irọ́ tí wọ́n ń ṣe ní báńkì táwọn rò pé mudaraba ni àmà àmà ìyàtọ̀ tó wà láàrin insha allah nínú ìdánilẹ́kọ̀ọ́ àti bọ̀ ọlọ́run kò fún wa ní àgbọ̀ ètò pé nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fà wọn tá à ń gbọ́ yé sí wa o sì wọ́n ní àwíjàre fẹ́ni tó gbé àti tó gbọ́ ọmọ sí ní balẹ̀ ẹjọ́ fẹ́ni kọ̀ọ̀kan nínú wa subhanakallah alhamdulilayi. أشهد أن لا إله إلا أنت أستغفرك àwọn wá ṣàgbéyàn ara wọn pé àwọn máa kún ní ten percent lórí tó bá ti wá lóṣooṣù àmọ́ tó lè yẹn bá tó wá tí àwọn bá jèrè jù báyìí lọ àwọn tó lè fi iye kan kún fún wọn ṣe àkóhùn rẹ̀ ìyẹn lè tọ́ lábẹ́ òfin wọn lọ ètò tẹ́lẹ̀ kejì òun náà ní ṣe software kejì ọjọ́ èdè ọ̀dọ̀ ìjọba owó bísínẹ́sì yẹn pọ̀ ni nígbà tó wáyá sọ́ọ̀tù yẹn ó mú wọlé ju àgbè lọ ẹni tó wá ń dúró ti sọ́ọ̀tù yẹn wá sọ pé òun máa máa gba òun àwọn gbọdọ̀ lọ dúró lọ́gbà mọ́ ìjà ní ṣàwáyé àwọn èèyàn wá bá wọn dá sí wọn wá kó sọ pé èyí tí tìbí yẹn bá ti pa pàṣẹ́tì ìdè olúwa pa òun náà ló máa máa gbà ju iye tí ẹni tó ń ṣe ábí lọ ó dẹjọ dá àwọn ọkùnrin ìjẹ onídàájọ bá nìkan mẹ. alhamdulilayi àwọn tí wọ́n sàṣọ Kampala tí wọ́n lọ kó bíi fifty thousand naira fún wa kí wọ́n fi kún owó iṣẹ́ tí wọ́n ń ṣe kí n tí wọ́n máa ṣe jáde ọ̀pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ táwọn òfìjọ jẹ́ pé àwọn jọ dòwò pọ̀ ǹjẹ́ tí wọ́n bá sọ pé àwọn máa fún yàn lórí owó èèyàn ní ten percent owó yàn lóṣooṣù fifty thousand ten percent rẹ̀ jẹ́ five thousand lóṣooṣù béèrè dáhà ń jẹ bá sì ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ìtàwọn máa fún ọ máa pọ̀ sí máa ń ṣe ń dínkù yóò máa dínkù sọtọ lábẹ́ òfin ọlọ pọtọ torí rìbáànìyàn rìbáànìyàn wọn dàbí gbà tó fi fifty thousand naira pamọ́ sí báńkì tí wọ́n fọ́n five five thousand lóṣù náà lélẹ̀ lórí owó tẹ̀lé sí tó fi lè dọ́gba onígbé nìsín wọ́n owó ni wọ́n fún ẹ̀wọ́ ọba wọn ṣiṣẹ́ ẹni tó bá sì fún yàn lówó tí ọba yàn kópa nínú iṣẹ́ <coughs> tó sì ní kí wọ́n máa fowó yẹn ṣiṣẹ́ mùbáràbà ni wọ́n ń pèlè yẹn tó bá sì jẹ́ mùbáràbà ẹ̀jọ̀ sọ yóò kùnà oṣooṣù lẹ́bàá máa ṣírò rẹ ni àbọ̀dọ̀ ọdún àbóṣù mẹ́fà mẹ́fà ẹ̀ máa ń lò pàtó lèrè tó ti lé lórí owó tèmi o àwọn àti wàá sọ kó tó di pa jèrè rárá báwo láti ṣe máa pín rè o sáà máa pín ní dájídájí ni àbá máa pín ní ìdá méjì sídà kan àbí ìdá méjì sí mẹ́ta bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ sí. so àti ìmọ̀. kémi ọ̀jẹ̀ ti kálukú ńgbà tá a ti jèrè ńgbà tá a bá wá jèrè gbàdá ma kí ni ìdajì ìdajì ti kálukú ọgbà kí ni méjì sí kan ti kálukú ọgbà tí eléyìí ọgbà tí eléyìí náà ọgbà tiẹ̀ sàmà àmà fún five thousand lóṣooṣù rí bágidi ni àwọn yẹn sì máa ń nàìjíríà yìí torí àwọn máa ń wò pa àwọn sísọ àwọn oníkàràkátà máa ń àwọn ò lè gbówó lé kódà àwọn ọmọ arú òwò téèyàn lè fowó sí àwọn ò sì fẹ́ jẹ́wọ́ ìrùn àwọn sì rí kọjá tẹ́yìn ta ńlọ́lẹ̀ ẹ sì máa pariwo pé ẹ̀rọ owó ṣòwò ni nǹkan yóò bá ti gbèrú jù báyìí lọ ọ̀dà èmi lówó owó ni ẹ máa fi ṣòwò tẹ́ǹsì o òun náà wàá nímọ̀ lọ sí di pé bẹ́ẹ̀ bá sí. tá a bá jèrè lórí owó tèmi yìí o ẹ á máa pín ní ìdajì ìdajì èrè rẹ̀ àbí mi ọmọ kú da méjì ẹ̀yọ́ ọmọ kú kan wọn lọ fún bá ti gbowó tá a gbowó ni wọ́n sọ pé pẹ̀lú ògbó ọlọ́run lóṣooṣù àwọn ọmọ fún ẹlẹ́gbẹ̀rún márùn márùn yàtọ̀ sójú owó rẹ̀ wọ́n máa márùn márùn gẹ́gẹ́ bí èrè gidi dé bá gidi ni wọ́n dàbí ìgbà tó yá owó lọ́wọ́ yín tí wọ́n á ń san èlé lórí rẹ̀ lóṣooṣù haram ní lábẹ́ òfin ọlọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ torí ẹ̀ fifty thousand tẹ́yìn fún Kampala nígbà tó sùn bá pé àbí tọ́dún bá pé wọ́n wo iye òwò táwọn ti fi fifty yẹn sí iye aṣọ táwọn ti fi ṣe iye táwọn ti fi pa iye èrè táwọn ti fi jẹ́ ẹ̀ wọ́n wàá sọ iye rẹ̀ wọ́n wàá pín bẹ́ẹ̀ bá ṣe fẹ́nu kò sí ó túmọ̀ sí pé agbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe fọkàtà kátó lè jọ dá òwò pọ̀ ṣùgbọ́n níbí báyìí oríṣiríṣi ìyànjẹ ló wà nàìjíríà wa àbí láyé gan-an ẹni tó gbọ́n hundred thousand fún <clears throat> wọn làwọn máa fi ra ajílẹ̀ ọjà ajílẹ̀ sì yá pàápàá jùlọ àwọn bá di pé òjò fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀ àwọn àgbẹ̀ ń bùkátà rẹ̀ tọ́ wọ́n á gbọ́ hundred thousand lọ́dọ̀ rẹ̀ wọ́n á lọ́jà yẹn yá ìgbà tí ó tóbi oṣù méjì sígbà tí wọ́n gbọ́ hundred thousand fún wa wọ́n á kó forty thousand ránṣẹ́ sí ọpítọ̀ èrè owó tiẹ̀ ni àwọn tiẹ̀ sọ yìí pé àwọn fẹ́ sànù rẹ ni torí pé irú rẹ̀ ń bùkátà nù àwọn táwọn gbowó lọ́dọ̀ rẹ̀ alhamdulillah àwọn àwọn àwọn yíyó ta yọ káwọn wá gbowó rẹ káàkiri máa sáìrì láàké báwo bá mm, mm, mm. gbogbo èrè tó bá gorí àwọn fẹ́ ràn ọ́ lọ ni gbogbo èrè tó bá gorí owó rẹ ọ́ gbà jọ́ tó bá sì fẹ́ gbójú owó rẹ ọ́ máa gbà wọ́n bá kó ogójì ẹgbẹ̀rún ránṣẹ́ sọ pé èrè hundred thousand ní láàrin oṣù méjì láì mọ̀ pé wọ́n ń dẹ́ ọ ni ẹni tí wọ́n kó èrè forty thousand wá fún láàrin oṣù méjì wọ́n sì ní sẹ́ ẹ ti yọ ti yọ ní aláwọ̀ ọ̀fẹ́ yọ kankan bẹ̀ sẹ́ sọ̀rọ̀ pé sọ́mọ́ ní one million wá gbé kalẹ̀ tó sọ wá gbé one million kalẹ̀ á jẹ́ pé four hundred thousand lọ́ọ́ bá gbà láàrin oṣù méjì ojú kòkòrò wà mú ọ ó fi lọ kó gbogbo tilé jáde bó sì kó jáde wọ́n á máa sọ fún ọ pé business system lọ déédéé oṣù mẹ́fà ti pé wọn fún ọkọ bọ̀mọ́ ọ̀rẹ́ bísíǹsì lọ dédé ẹ̀sán fọkànbalẹ̀ afẹ́ kó gbogbo irin fún ọtún ìlú lẹ́ẹ̀kan náà ni wọn kà gbé dégbé ah, àwọn custom wọn mú tírélà wọn ajílẹ̀ wa a custom mú ajílẹ̀ kí ló dé gbàǹjo wọn pè bọ́síkọ̀rọ̀kọ̀ yẹn wọ́n pè tí ẹ̀ yé mi fún wa wọ́n bá a sọ fún ọ pé àti eré o àtọ́jú owó gbogbo ẹ̀ ti ra èrò lórí gbà ní owó rẹ̀ forty thousand ẹ fọ wọnú lórí yòókù irú eléyìí pọ̀ bàjẹ́ láwùjọ yìí bẹ́ẹ̀ ni dọ́lọ̀ ọlọ́dà àkọ́kọ́ sàánù wa kọ́ máa là wá lọ́yẹ̀ kó jẹ́ agbọ́n ẹni tí a bá fẹ́ sè wọ́n máa gbọ́n jù lọ náà ẹni tó fẹ́ sè ọ́ yọ gbọ́n jù ọ náà àbíkọ́ lọ́wọ́ sàánù yìí ẹlẹ́ẹ̀kejì tá a sọ pé àmì ìtìjọ́ dòwò pọ̀ kì í ṣiṣẹ́ kan náà wọ́n ń ṣe àmúṣúmára wọn ẹnìkan ń ṣe èyí tó jẹ́ software èyí tó wẹ́jù ẹnìkan ń ṣe èyí tó ṣe fojúrí tí gbogbo ẹ̀rí palaba palaba gbogbo ẹ̀ la bí ká pé kéèsì sẹ́ẹ̀tì lójú máa dé sá eléyìí ẹ̀sùn pọ̀ ẹ̀sùn pọ̀ gbogbo àwọn wẹ́wẹ́wẹ́ ẹ̀sùn pọ̀ àbẹ́lẹ́ yìí yọ lọ fi kọ̀mpútà gbé sí ni. tọ́ wọ́n á lé àwọn tí wọ́n ń fi kọ̀mpútà gbé sí i káwọn máa wọnú íńtánẹ́ẹ̀tì káwọn máa wọnú kínní wípé tí ẹ bẹ́ẹ̀ dàbí ìgbà tó gbé pẹ́ẹ́lí ju bàbá tí fi bóòtù dé lọ. ó ti wá fura ìgbótò ló pé jù káwọn máa dòwò pọ̀ ẹnìkan ni wọ́n máa jẹ òògùn ẹnìkan máa tiẹ̀. sọ wá ní ẹ̀ẹ́dọ́ abẹ́lé ṣùgbọ́n ti tún dàrú tún dàrú kò sí tuntun dàrú ṣé bá ti sọ yìí pé tẹ́ ẹ bá ti jọ dá pọ̀ ẹ gbọ́dọ̀ yá ilé ìjọba sì jẹ́ mbẹ́ nígbà tá a kàn lè wò ní pé tíṣẹ̀ tiẹ̀ bá pọ̀ ju tiẹ̀ lọ bíṣẹ̀ rẹ ti ṣe rí lèrè rí òkè mọ̀tàwájú bákan náà ní sẹ́yìn bá rí ó sì jẹ́ pé ìnáà lẹ́jọ́ fún oyin dá gbogbo ẹ̀ lẹ̀ èrè kan náà lẹ́jọ́ máa gbà.

gbọ́bù láàsì lórí ló dára wọn lẹ́mìí nípa ni. wọ́n ní tí ẹ̀ bá rówó tó lóòrìn tí ẹ̀ bá rí i bíi two million <laughs> two million ga kò lóòrìn <laughs> torí ọlọ́run jẹ́ kí ọlọ́kọ̀ bá àfàlùbáríkà sówó ni owó wọn yẹ kàn ní nọ́mbà ní sí wọ́lá tí bá kó oúnjẹ lẹ́ bá ń fọ́ ọmọ mbẹ́ lójoojúmọ́ yọ yà í lẹ́nu ọwọ́ tó fi máa yọ gẹ́ẹ̀rẹ̀ so wọ́n á ní dáhùn àríbi two million yìí kó o lá sí torí ibi tí nàìjíríà ń lọ yìí ó ti débẹ̀ kézékézé ṣẹ̀ ń lọ ó ti débi ti ń lọ ó ti yẹ pé nàìjíríà corruption pọ̀ kò sì sóòtọ́ rárá torí ẹnìkan ò sí tó lè fọwọ́ sọ́yà pé ní eré lòun tẹ́ ẹ bá ti fowó dá wò owó bá dá yín pọ̀ ọ̀pọ̀lọpọ̀ dá pé lẹ́ni eré tọ́lá ẹ máa fọ̀bẹ́ wá káàdì pékin <laughs> so wọ́n á ní yàtọ̀ síbi seventy eight thousand kẹ́tọ́ rí lẹ́nu tó mẹ́ta ẹ̀dá gbé lọ sájí létí títí àwọn arí two million náà ìsájílétí làwọn lọ ní àbí báwò rẹ́rù ìbòmí ń bà wọn náà wá gbé lọ ọbẹ̀ wọ́n lè mú yàn wọ́n lè mú yàn mọ́lẹ̀ mbẹ́ ala kulli hal gbogbo tẹ bá rí i lábẹ́ òfin ọlọ ẹ fi wọ́lọ̀ lágbọ́n ti rí i fọdún kan láì bá a ẹnìkan bá sọ nǹkan nù láàrin yìí o kó pe nọ́mbà yìí ẹnìkan bá sọ nǹkan kan nù ẹnìkan bá sọ tún mílíọ̀nù fún ara yín mú <laughs> so ẹnìkan bá sọ nǹkan kan nù láàrin yìí kó pe nọ́mbà yìí ẹnìkan gbà ẹ wọ́n ti pè adìẹ bọ́mú lọ́mọ ẹjọ́ àwọn wa títí àwọn orí adìẹ kọ́ adìẹ kọ́ láàrin. so títí tẹ́bìrẹ́ ni tó lọ sọ̀wọ́ nù ẹ wàá bi wípé iná àpamọ́wọ́ wo ńlọwọ́ yẹn wà nígbà tó sọ yọ sọ pé àpamọ́wọ́ báyìí báyìí báyìí báyìí ó kọ rẹ̀ nínú so ní zipu ni rẹ kọlọ wo ni. ṣé etí máa yọ gẹrẹrẹ àbí etí máa lọ gàgàgà tẹ́ fi mà ọ̀sà sọ gbogbo ẹ̀ sọ ọ̀sà ṣe déédéé pọ̀ lónìí ẹgbòho rẹ̀ tẹ́ bá fi wẹ́lọ̀ bẹ́ẹ̀ fọdún kan tẹ́nìkan ọ̀bá pọ̀ lónìí àbí gbogbo ẹni tí sọ pọ̀ lónìí ọ̀hún àgbágbárí wọn fẹ́ fi gbà á wọn ò sanwó nù sọ irú àwọn ilé ẹ̀yọ́ yìí sọ tẹ́ sọnù bẹ́ẹ̀ máa bí kílẹ̀ yìí rí iná rí ẹ̀rọ bí kí lọ́ọ́ sọnù lọ́wọ́ tí iná rí lórí tí ẹ̀ bá ti lọ́ọ́ sẹnu kóró sọ pé wọ́n láàárí ẹ̀ à tí ẹ̀ bá fẹ́rẹ́ ìjẹ́bù sì jẹ́ mẹ́ọ̀ tọ́dún kan bá pété nìkan kílébẹ̀ ó di tìyín nù lábẹ́ fún ọ lọ ilé ìjẹ́bù sì jẹ́ ẹni tó e, tó gbé lọ fún rẹ́díò wọ́n gbé lọ fún rẹ́díò tó wá gbé òfin ọlọ́run tó bá òfin ọlọ́run là á sàlàyé. sẹ̀ríà islam ọba àwọn míì wọn ò pò ní kò síbi dájú fẹ́ rálá yìí kankan sì ra wọn. so wọ́n á gbé àwọn míì nígbà gbé lọ lé rẹ́díò kan mú lé bá kan mú lé ṣùgbọ́n ẹni tó rí òun rò ti rówó rẹ nu nítorí pé máa ń kéde bó tilẹ̀ jẹ́ ti tó sọ à ah, gbogbo yẹn lè lọ kílìmù ẹ wọn kó àwọn làwọn lówó òun bẹ́ẹ̀ máa wo nǹkan bẹ́ẹ̀ owó mọ́ngò táwọn lọ tà lẹ́kọ̀ọ́ ni so ẹlòmíràn gbé owó bìtá àwọn ẹkọ aláàjì sàgámù ni gbogbo oríṣiríṣi rọ torí àwọn ẹ̀dá akọ pé nǹkan báyìí la rí e à ń bọ̀sibọ̀si pé sọ yìí rẹ̀ eléyìí táwọn ń rò tí wọ́n fi lọ gbé fún ilé ilé rédíò náà sì rò pé irú àwọn èèyàn tó rí irú owó bẹ́ẹ̀ owó kankan kò kéré o owó tí ìwà ṣe tèèyàn kò kéré o ìwà lè lù yàn pa nítorí náírà mẹ́wàá o ee wàllá ìjọba bọ́ sọ́wọ́ pé mẹ̀kúnnù kan lọ sọ́nù tó fẹ́ fi ra gàrí mu <laughs> ṣé ìwà àjàgbà mọ́ a ìjọba mú ibi ìjọba bá náà ní lára ẹni náà torí ẹ̀ owó kankan kéré àwọn ilé náà wọ́n á rò pé ah. àwùjọ wọn ṣe burú tó wọn ṣe dọ̀tí tó tí gbogbo yẹn ti ya gbé wuli báyìí káàkó àwọn kan sì tún wá sẹ́kù báyìí táwọn sì ń jẹ́ pé nítorí orí yìí wọn lọ gbé hàn à irú àwọn eléyìí wọn yẹ kí wọ́n ṣàfihàn wọn láwùjọ àwọn náà bá fi di rí ẹrí ọba láti sàmì pé àwọn èèyàn àwọn èèyàn rí kò burú títí débi àléyàn rí ma nǹkan yẹn náà nǹkan tó dáa ni ọ̀nà àwọn èèyàn náà tó bá fẹ́ sòótọ́ ọ̀pọ̀ ọmọ pé yéèsì wọ nìkan àwọn tí ń sọ náà wà torí pẹ́ lómi ọ̀sà dédé èèyàn bu àfi nítorí ìgbàgbọ́ pé ta ló tún ṣe rere mọ́ fẹ́ ṣàfihàn àwọn èèyàn rẹ̀ náà tó wà wọ́n sì ní ẹni tó rówó èhe ó ní mélòó lata ti ń bẹ lára àkàrà tá a pa bẹ́ẹ̀ náà two million ilé lè gbọ́n bùkátà tirẹ̀ wàláhì òdodo ni torí ọba ni bùkátà twenty million ní ọ̀hún àwájú ẹ̀ gbówó ṣe rí nu torí ẹ̀ ló ṣe gbogbo apáta lọ́lọ́mbò láṣìírí àfẹnjọba wá wàhálà àti ẹ̀ máa ti wá wàhálà ọwọ́ wọn bá téèyàn ní kò ní tó yàn mà àjẹbù ti ṣe jẹmẹ ẹ̀ ń tọ́ba rówó e tẹ ẹ bá mọ̀ pé ẹ sọ tẹni tó ní nǹkan fi gba nǹkan ní ìgbà àmọ́tẹ́yìn bá ti mara ẹ̀ kí à èmi èmi kan ọ̀gbára mi wọ́ má gbé o ẹtí ọba ti gba ara rẹ̀ kó má gbowó lówó torí kó súnmọ́ kó jẹ́wó lówó ó ti bàa lẹ́jọ́ fún yẹn. nàá iná lẹ́nìkan ń ṣe òun bá ń lọ àṣùbà tó wọn á rí bíi five million ìlọ́nà ó lọ́wọ́ kọ́kọ́ tún sá padà á lé ni wọ́n ó gbé padà á lé tó wọn á dé masjid táwọn parí sọ̀látùl fajr tí ẹni tó lówó wá bú sẹ́kún ẹ dákun èèyàn o bá mọ wọ́n máa ṣe èèyà èèyà ọlọ́run ṣe rírí <laughs> ẹni pé gidi pé ohun àti kò ló ń gbé láéláé bàbá ṣe bẹ́ẹ̀ ń polówó lówó rántí ìjọ tí ó sì wọ́n náà torí pé ayé ti ṣe rí mi kọ́mọ̀sì bara jẹ́ jìnnà tẹ̀lifà dáhùn sí sí ọ̀hún ìdùnnú sì ń bọ̀ inna ma'al usri yusra ìwọ náà tó sì rí tí àdáhùn sẹ́nìkan mọ̀ yọ o torí kí tẹni tó dé láàrí o àmẹ́ni títí ẹ̀ ń bọ̀ tó ń torí ẹ̀ àwọn ẹni rí tí wọn bá tẹ́ lókè pẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sì ti ẹni àánú sí wọn náà jọ títí ẹ náà bá a sọnù. So ọlọ́run tiẹ̀ ní àánú sí ọ ó ti máa sunkún ọ̀nìyàn àfikẹ́ nílẹ̀ wa ní nǹkan báyìí báyìí ni sẹ́ẹ̀lì sàlàyé tó wà náà nǹkan báyìí báyìí ẹ̀ ní abáyé rè. àwọn sọ akíntú ọ̀nà bá ti rí tẹ nìkan ó gbé ni bóyá ten thousand ni wọ́n gbé bóyá ten million náà sọnù lọ́wọ́ tiẹ̀ tó wọ́n ní fún ọ. ilé ìjẹ́ ló ṣe jẹ́. sọ fún ọ sọ fún sọ fún ọ fún ọgbọ. wọ́n ní gómìnà ti sọ ní ìjẹ̀jọ́ ọ̀rọ̀ tí wọ́n dáwọ́ gba ìsọ̀rọ̀ náà ìgbọ́n náà bá ń jẹ́ pé wa tó ń gbà sí àwọn síwájú pẹ̀lú tó ń lọ wọ̀nyí sí ń jẹ́ pé wa tó ń sísá àdúgbà sí orúkọ ẹ̀yìn bákan náà wọ́n lọ fún ọgbà wọn náà fi wọ́n ṣe ìkéèsì àlẹ́ bá pè wọ́n tó wájú àbúrò tó lọ́sọ̀wọ́sọ nípa owó tó nígbà àwọn eléyìí ẹni tó bá fẹ́ tẹ̀ sọ́dún kúrò kí àwọn ọmọ kàkàrà tó kù zero eight one three nine five one five five eight four lẹ́ẹ̀kan sí iṣẹ́ ìsàlàyé wa nípa pé tí èèyàn tó bá lóògùn wọn fẹ́ bẹ̀rẹ̀ pé kábẹ́ nǹkan wá fún àwọn méjèèjì ṣé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ṣé èrò tí wọ́n bá jẹ wọ́n mọ̀ fún ránṣẹ́ sí àwọn ìgbẹ́ tó ti tí wọ́n rò fún ọkọ̀ ẹ̀kọ́ ọkọ̀ rẹ̀ àbí ẹni ọ̀rọ̀ bá rọ̀ fún wọ́n ti parí yẹn mọ̀lẹ́pọ̀ ti kú òwò wọn tó fẹ́ẹ́ lọ dàpọ̀ alàyè àtòkú ìdòwò pọ̀ alàyè àtàlàyè ní ìdòwò pọ̀ owó tiẹ̀ ti dówó lówó ẹni tó bá fẹ́ láti tún bá ẹni tí ń bẹ láàyè náà méjèèjì dòwò pọ̀ oní òmòwò tiẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ àbá àmọ̀lẹ́bí rẹ̀ oní òmòwò tiẹ̀ ní ìsìn tí ó fi bá dòwò yẹn pọ̀ àbí kọ́ jẹ́ pé owó bàbá wọn tó fi dòwò pọ̀ pẹ̀lú ilé yẹn lọ́kàn mùsùlùmí lógún tí ó jẹ pọ̀ wá wù wípé kí òwò yẹn kọ́ pín pẹ̀lú ikú bàbá wọn wọ́n fẹ́ kọ́ tẹ̀síwájú wọ́n tún lẹ́sẹ̀ pa agirímẹ́ǹtì mi. ẹni tí wọ́n ń gbà ràn lọ́wọ́ fún yẹn gbàdá ti ṣèwádìí báwọn kò túmọ̀ sí pé bóyá wa tí ọjọ́ pé tọ́ oníkálukú anáfẹ́kọ́ lọ́rùn lọ́wọ́ kìsì pàwọn ni wọ́n bá wí necessarily awa na náà lè mẹ́ni tó lè ṣèrànlọ́wọ́ fún torí ẹ̀ nọ́mbà rẹ̀ yẹn pàtàkì a lè mẹ́ni tó lè ṣèrànlọ́wọ́ fún nínú àwọn olówó tó láàánú tí wọ́n máa fowó sànù ẹni tí ń bùkátà so a lè ṣàlàyé fún wa sẹ́wọ̀n kẹ́lómi máa béèrè pé náà ti ṣe pé wọ́n pàtàkì wọ́n tuntun pè ńgbọ̀ba ya táwọn èèyàn kọ́ lẹ̀ èyí ní ìsìlámà rere kò túmọ̀ sí pé wọ́n wọn ni ò ṣe wọ́n gba ni náà ní rárá because ìwọ tó bá pe ẹnu ní ìwásìdì kó ṣe rere náà gbaru ládàá lọ́dọ̀ ọ̀nà mọ̀ pé àwọn olówó àwọn ìwádìí àwọn ìwà torí màláìka làwọn ti pẹ́ sí yìí tán so àmọ́ wọ́n mọ̀ wọ́n ọmọdé tí wọ́n wá gbọ́ sí ọmọlé wọn wọ́n lọ sọ fún ọ pé ah aláàjì iṣẹ́ rẹ̀ kàn mà sí ọjọ́ fún ìdánilẹ́kọ̀ọ́ lánàá láti gbọ́ ẹni báyìí báyìí ìrànlọ́wọ́ nígbà fún mi o ẹ pé nọ́mbà rẹ̀ kọ́sọ̀ torí wọ́n mú àwọn akólé ọlọ́ ọ̀rẹ́ lè wọn làwọn ọ̀gbọ́ gbọ́ tó ẹ pé eléyìí wọ́n sì wá jẹ́ pé ad-dallu ala al-khayri kafa'ili ẹni tó tọ́ka sí rere fẹ́nìkan láti ṣe lọ́dọ̀ ọlọ́run ó dàbí ẹni tó ṣe kéde tó ṣe rere náà náà. Wow. ọ̀tọ̀ ká dòwò pọ̀ pẹ̀lú ẹrù tó bá jẹ́ pé ọmọdé ní kọ́ tọmọdé yóò ti bàlágà tó lówó owó yìí sì pọ̀ òsùnmọ́ bó wọn ṣẹṣẹ tí òfin ní parun mú lọ́wọ́ sọ́tọ́ pé tọmọdé yẹn bá gbowó wá fún yàn tí yẹn sì jẹ́ olùṣòwò kéèyàn gbowó lọ́dọ̀ ọmọ bẹ́ẹ̀ ni màá torí pé ọmọ tí ò ti bàlágà tẹsẹ̀lẹ̀ pé bàbá rẹ̀ ti kú ẹmọ kọ́ ọmọ òrukàn lélẹ̀ yẹn ọmọ òrukàn tá a bá sì ràn lọ́wọ́ àgbàlada tó pọ̀ lọ́dọ̀ lọ. kábà tọ́jú owó rẹ̀ kí sàkà ọmọ bàjẹ́ ọmọ bàjẹ́ rún nítọ́ta rẹ̀ torí di eléyìí irú eléyìí tá a bá ràn lọ́wọ́ nítọ́ta láṣẹ. lópin ìgbà tí kò bá jẹ́ pọ́ lọ jíwò lópin ìgbà tí ò máa tí ọmọ bó la fowó sí tí èso pònú dídìrín kò sí tó burú bẹ́ẹ̀. mọ́tọ́mọ́ yẹn bá lálá mójútó pàtí òsí bàbá rẹ̀ wọ́n lálá mójútó alámójútó ẹ̀jẹ̀ ọmọ sí ọmọ yín o ó pé báyìí báyìí wá o kó ká máa bó fi ṣòwò kẹ́ ẹ̀ mà sí torí pé ikú bẹ̀ àsìkò tẹ́ bá sì máa fún ní ìtọ́ba jẹ́ èrè tiẹ̀ ní ntẹ́nu yín bá jọ kù lé lórí alámòtútù rẹ̀ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ntẹ́nu yín bá jọ kù lé lórí alámòtútù náà ó jókòó ọmọ náà ó jókòó wọ́n gbà sílẹ̀ ìjẹba. ẹ wá ní tí ìyàwó bá lówó ńkọ́ ìyàwó dájọ́ ó pàjọ owó àpọ̀ ọkọ ní oko wa òní láéláé òun lè kó fún ọ. ìbéèrè àti mọ̀kútà ọkọ bá gbowó lọ́dọ̀ ìyàwó àfẹ́ntí máa ń páyọ̀ ọlọ́run tíyàwó bá fi lè bẹ̀rẹ̀ owó ó lè dára lé bàbá rẹ̀ ṣebí oúnjẹ tó ń jẹ ṣebí wúlò àfi àfi ń rà ṣebí àjọ ń jẹ ni àjọ ń jẹ ni ebi wọn lọlọsí ni kọ́ ọ máa ṣe ọkè wọn mọ kó tiẹ̀ pamọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùn ìka ni wọn ọlọmọsára ní ká hmm. torí ẹ ẹni tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tíyàwó rẹ̀ rí ma lọ́pọ̀ òní kó kó náà má bínú nítorí pé. ìyàwó ò ní sàdédé síbi àfikún ti tíráì rẹ wò ti tíráì rẹ wò pé kọ́bọ̀ tiẹ̀ kò lè kóra sọ́wọ́ ẹlòmíì kan dákẹ́ àwọn tí ẹlòmíì bá bọ́ sí ọ lọ́wọ́ tẹ́lẹ̀ náà àdúrà rẹ nípa tó wó o kọ́lọ́ sá máa fi kàn wọ́n ru yarí náà lọ́dà wọ́n á rí ọ wá ní òun gba àbúrò òun gbọ́ owó olówó pé káàbùrò ọkọ ọmọ abóhùn fi ṣòwò ìyàwó gbómi thirty thousand fún yà èyí náà sì ní one hundred and fifty thousand téèyàn fi ṣòwò tẹ́tẹ́ máa lọ rajà wá láti Jigawa state ẹ lọ ra àgbàdo rere wá ṣé tí owó bá padà já sérè sáàkà fún obìnrin yẹn ní nǹkan kan àbí báwo one fifty làwa sì nínú owó tààtì lónìí ẹ sì rú èrè tẹ bá jẹ pàṣẹ bá ta gbogbo ọjà tán ẹ jẹ èrè eighty thousand eighty thousand yẹn á sọ yìí pé one hundred and fifty thousand times eighty thousand àbí one hundred and fifty thousand one hundred and fifty thousand so. one hundred and fifty thousand divided by eighty times hundred. èsì tó wá mú jáde lè retí thirty thousand divided by eighty thousand times hundred. èsì tó wá mú jáde iná lè rí tòbìnrin yẹn. sọ eléyìí bẹ́ẹ̀ ti ṣe máa pín èrè yẹn. wípé. èèlò lọ́jẹ́ ti one hundred and fifty thousand nínú èrè èèlò ti thirty thousand nínú èrè bẹ́ẹ̀ fún obìnrin tiẹ̀ ẹ̀yin náà mú tẹ́lá tí wàá jọ sọ igbá ẹ̀fẹ́ máa ràn án lọ́nu ẹ̀yin ò mú kankan ní èrè rẹ̀ ajẹ́ pé gbogbo èrè rẹ̀ lẹ́kùn fún ọlọ́run yìí lọ tẹ́lá sọ pé inú ah, ah, èrè rẹ̀ tá a mi kan. sọ́jà yìí pé fún àti ẹ bá mọ iye èrè rẹ̀ yẹn ẹ wàá tún pín sọ́nà mẹ́ta ẹ̀yin òmù kan òun mú méjì. kagbọn bi tí a pín fún àwọn pa wà ó gbélé ẹni sá yóò ṣe òtítọ́gbà náà ni àbí wọ́n kò fẹ́ fẹ́ fún wa. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ìkángun tí yín kí ni tó máa kangun òpin bọ́lọ̀ ṣe wí. tí wọn pín pín ìyá ìyá ìyá. ilé tí bàbá filẹ̀ fáwọn pín fáwọn ọmọ àwọn ọmọ tí agbọn títì kàn ìgbà tó di pé wọ́n fẹ́ fẹ́ títì gbogbo ẹ̀ níjọba wó tí wọ́n tún padà lọ bá àwọn brothers and sisters wọn gẹ́gẹ́ yóò tún di àtúnpín o torí tiwa láàrin mọ́ yìí o kò lè dàtúnpín. bíi ti wulẹ̀ òkèrè mọ̀ wọ́n ti pín wọ́n ti pín náà ní ìsìlẹ̀ máa fẹ́ ràn yín lọ lóko ẹ máa lo yàrá ìyàwó wà ní ọkọ ṣùgbọ́n kì í jẹ́ tọmọ tí bàbá kọ́ máa làálà àwọn màmá wọn ni wo nílé mbẹ́ mọ́ lọ́rùn ọlọ. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe é pé ẹ̀yin tí lè yín wà lójú ọ̀nà. gbàtíjọba wo wọn afẹ́ nìkọ̀ọ̀kan yín ní ten ten million naira sẹ́yìn náà pè wọ́n pé ẹ wá o adúpẹ́ fọlọ́ o àwọn àjọpín owó yìí o sẹ́yìn kẹ́yìn náà ò ní ṣe bẹ́ẹ̀ ẹ sọ pé ńgbà tẹ́ ẹ gọ̀ náà lọ́lọ́run ti ṣe o ọlọ́run yìí sábùsì bóòlù sọ wá fẹ́ sọ ọlọ́run kọ pé tiyín wọ́n wò ọlọ́run tó wá kọ pé wọ́n wò tiyín yóò sọnù mí fún yìí náà tó la àlùbáríkà tó la lópẹ́ tí ò ní jẹ́jẹ́ nìkan ó wò ṣe léyìí òfin ọlọ́run àmọ́ àwọn ẹni tí ẹ̀jọ̀jọ́ ọmọ bàbá kan náà ọmọ màmá kan náà tí ọlọ́run ní kí wọ́n fọ́ ba tiwọn ojú ní rojú sàánù tó àwọn tiwọn tọ́ wọ́n má fi yín lẹ̀ báwò ẹlòmíì lè gbé yàrá mẹ́ta ló kúkú kẹ̀mí tẹ́lẹ̀ wá mú kàn yín mo bọ̀ ọ́ ẹlòmíì náà tún ní wá mú kàn yín mo bọ̀ ọ́ wọn náà wá tún di pé oní méjì mi. tí wọn bá sì sọ àìmúyẹ sí o o tiẹ̀ láàánú kọ́ bọ̀ ọ́ kò sáànú kankan mẹ́yẹn yàrá mẹ́ta gùn tó mi lò. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mi subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka